والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المؤلف رحمه الله تعالى في الحديث السابع والسبعين وخمسمائة وعن سهل بن عبي وأن سهل بن أبي حثم رضي الله عنه قال أمرنا رسول الله صلى الله عليه وآله وسلم إذا خرصتم إذا خرصتم فخذوا ودعوا الثلث فإن لم تدعوا الثلث فدعوا الربع رواه الخمسة إلا ابن ماجه وصححه ابن حبان والحاكم وعن عتاب بن أسيد رضي الله عنه قال أمر رسول الله صلى الله عليه وسلم أن يخرص العنب كما يخرص النخل وتؤخذ زكاته زبيبا رواه الخمسة وفيه انقطاع وعن عمرو بن شعيب عن أبيه عن جده رضي الله عنهما أن امرأة أتت النبي صلى الله عليه وآله وسلم ومعها ابنة لها وفي يد ابنتها مسكتان من ذهب فقال لها أتعطين زكاة هذا قالت لا قال أيسرك أن يسورك الله بهما يوم القيامة سوارين من نار فألقتهما رواه الثلاثة وإسناده قوي وصححه الحاكم من حديث عائشة وعن أم سلمة رضي الله عنها أنها كانت تلبس أوضاحا أوضاحا من ذهب فقالت يا رسول الله أكنز هذا أكنز هو قال إذا أديت زكاته فليس فليس بكنز رواه أبو داود والدار قطني وصححه الحاكم وعن سمرة بن جندب رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يأمرنا أن نخرج الصدقة من الذي نعده للبيع رواه أبو داود وعن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال وفي الركاز الخمس وعن عمرو بن شعيب عن أبيه عن جده رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وآله وسلم قال في كنز قال في كنز وجده رجل في خربة إن وجدته في قرية مسكونة فعرفها وإن وجدته في قرية غير مسكونة ففيه وفي الركاز الخمس وعن بلال بن الحارث رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم أخذ في المعادن القبلية الصدقة وادثي وجوادثتي أسكو ني باب الزكاة حديث ألقك وجاء حديث سهل ابن أبي حثمة àdìsí wọn tọ́ka sí bó ti ṣe jẹ́ pé sunna tí wọ́n máa ń tẹ̀lé níbi àti yọ zakat òun náà ni pé ẹnìkan yóò wà láti ọ̀dọ̀ ẹni tó lórí aláṣẹ fáwọn mùsùlùmí wọ́n ń pè ní alkharis òun lẹni tó wàá fojú pé bùbù òdiwọ̀n téèyàn ní tí ó sì sọ ohun téèyàn yọ nínú rẹ̀ ní zaka pàápàá jùlọ téèyàn bá jẹ́ àgbẹ̀ alkharisu yìí ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe fọkàn tán ó gbọ́dọ̀ jẹ́ alábòsí èèyàn tó pé yọọ máa bu tàwọn kan ga yọọ máa gé tàwọn kan kúrò ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe kó ní àmàna ó sì ní ìbẹ̀rù ọlọ́run ọba wa. àdéhìí ń tọ́ka sí pé nígbà tẹ́ bá wá ṣe khors tẹ́ bá wá ṣe khors tẹ́ bá wá fojú pé gbogbo ẹni tí sàǹfààní oko ẹni tẹ́ fẹ́ júwèé iye tí ó ń zakat fún bí àdéhìí ṣe jáde ó ń tọ́ka sí àmánà tí ń bẹ fáwọn sọ̀hábà nítorí kó sọ pé amarana rasulillah sallallahu alayhi wa alihi wa sallama idha kharastum ọ̀rọ̀ ọlọ́run púpọ̀ láti sọ pé amarana rasulillah sallallahu alayhi wa alihi wa sallam idha kharasna anadaca thuluth ọ̀rọ̀ Ọlọ́run bàjẹ́ báyìí ṣùgbọ́n al-amanatu al-ilmiya wa amanatu fi naql ìjẹni tó ṣe fọkàn tán tí kì í parọ́ pé ní tí wọ́n sọ ni wọ́n sọ àbí mi ò ṣe wí ni wọ́n wí ni ló ṣe mú wá gẹ́gẹ́ bá nàbí sallallahu alaihi wasallam tó ṣe sọ bá nàbí sallallahu alaihi wasallam ó pa wá láṣẹ ni pé ìgbà tá a bá fojú pé gbogbo iye àǹfààní oko ẹni tá a fẹ́ júwe tí ó yọ ní zakati fún ká fi ìdá kan nínú mẹ́ta sílẹ̀ ṣé ìdá kan nínú mẹ́ta tá a fi sílẹ̀ yẹn nínú gbogbo tó jẹ́ àǹfààní tí ń bẹ lóko rẹ̀ láti minus one over three àbí nínú tá a sọ pé yọ yọ ní zakat láti fi one over three ilẹ̀ fún tá a bá wá fi ilẹ̀ fún kí ni túmọ̀ rẹ̀ ìyẹn ni pé nísìn ṣètò bá sọ pé one thousand five hundred mold ìní téèyàn ní nínú oko rẹ̀ tó bá jẹ́ pé nínú àǹfààní oko yún láti kó àfìdá kan nínú mẹ́ta sílẹ̀. Si tá a ní símẹ́ǹtì ọ̀yọ́ zakari tá a bá yọ ọ̀dà nínú mẹ́ta one thousand five hundred mots kí ni ọ̀sẹ̀ kù yọ̀ọ̀sẹ̀ kù one thousand àti pé one thousand five hundred mots ló ní àmọ́ zakatu ti one thousand ní ọ̀yọ́ àbí kìí ṣe ń tẹ́gbà lérò nìyẹn wípé tó bá ní one thousand five hundred mots kí ló yẹ kó yọ kí ni ọjà dakanu mẹ́wàá one hundred and fifty mots one hundred and fifty mots yìí báyìí dípò kọjá yìí pé a gba gbogbo one hundred and fifty mots lọ́dọ̀ rẹ̀ tí a bá yọ one over three one hundred and fifty kí ló kù hundred hundred làwọn gbà lọ́dọ̀ rẹ̀ a fi fifty lẹ̀ ìyapa wà láàrin àwọn olùmọ̀ nípa èwo ní dákanu mẹ́ta tànàbí ni kò fi sílẹ̀ tẹ́bá padà sí ìdí àpèjúwe alákọ̀ọ́kọ́ pé tí ẹ máa ní ẹgbẹ̀rún kan àbọ̀ mọ́dù ní èrè oko tó jẹ́ oúnjẹ wóró àbí so tó jẹ́ dẹ́bínú tàbí inab tẹ́bá sọ pé dákanu mẹ́ta rẹ̀ lẹ́yọ sílẹ̀ tí ò ní bọ́ sábẹ́ ìṣirò. E فقد يلزم من ذلك إيجاب الزكاة على من لا تجب عليه الزكاة eléyìí lè mú ká máa pé zakati jọra yẹn lórí ẹni tí zakati ọjọra yẹn lórí rẹ̀ nu torí pé nìsín ẹgbẹ̀rún kan àbọ̀ múdù lónìí tàbá wá fi lè yọ̀dá kan nínú mẹ́ta sílẹ̀ yóò kọ ẹgbẹ̀rún kan tó bá sì jẹ́ pé ẹgbẹ̀rún kan múdù péré lèèyàn bá ní kò sí zakati lórí rẹ̀ nítorí pé ẹgbẹ̀fà múdù lèyàn máa ní tí ó kéré jù tí wọ́n fi bẹ̀rẹ̀ sí ní yọ zakat nínú àǹfààní oko nígbà tí a bá ti wá pé ìdákanu mẹ́ta yọ́lẹ̀ mẹ́sìrò rẹ̀ ajẹ́pẹ̀rú eléyìí ńkọ́ kò sí zakat lórí tiẹ̀ nu torí ẹ̀ ló ṣe jẹ́ pé àwọn ètò pọ̀jù gbogbo àǹfààní oko ṣùgbọ́n ẹ fi ìdá kan nínú mẹ́ta sílẹ̀ nínú tí ó yọ ń zakat gangan ẹ fi sílẹ̀ fún kí ló dé nítorí pé látijọ́ tẹ̀yìn tí wàá fojú pé bùbù àǹfààní oko yún ẹyẹ ń jẹ́ ń bẹ̀ èèyàn tó ń rìn ìyàwó ọnú oko rẹ̀ òun náà lè mú jẹ́ ń bẹ̀ èèyàn tó máa ma fẹ́ jíjẹ́ ń bẹ̀ ó lè jíjẹ́ ń bẹ̀ so gbogbo eléyìí báyìí abẹ́ ìṣirò wo lọ́fẹ́ bọ́ sí tí wọ́n sọ pé kí wọ́n fi ìdá kan nínú mẹ́ta sílẹ̀ fún olóko ṣé kí wọ́n fi sílẹ̀ fún kọ́ máa jẹ́ ni àbí kí wọ́n fi sílẹ̀ fún kókó ta àbí kí wọ́n fi sílẹ̀ fún kó tọwọ́ tiẹ̀ náà bọ́ sọ́dọ̀ àwọn aláìní àwọn olùmọ̀ọ́yé pé ti parí òní kó tọwọ́ tiẹ̀ náà bọ́ sọ́dọ̀ àwọn aláìní kó má jẹ́ kí gbogbo zakati yẹn from A to Z aláṣẹ náà ni ọkàn pín kó má jẹ́ pé kò sí nǹkan kan lọ́dọ̀ tiẹ̀ tẹ́lẹ̀ yìí jẹ́ pètùsè jẹ́ǹbẹ̀ ń pé dákanu mẹ́ta tá a bá fi sílẹ̀ á fi sílẹ̀ fẹ́ni tí ó gbin kò yẹn kó lè wà lọ́dọ̀ rẹ̀ tó bá ṣe yí pé ìtàwọn èèyàn mú jẹ ìtẹ̀yẹ jẹ ọba pọ̀ ìdákanu mẹ́ta yun kò nà jẹ láì ṣùkàlù tó bá jẹ́ pé kò tó nǹkan ìdákanu mẹ́ta yẹn kọ́ tọwọ́ rẹ̀ bọ́ sọ́wọ́ àwọn aláìní fẹlẹ yìí ọjọ́ ti yọ ìdá kan nínú mẹ́ta sílẹ̀ tẹ́ẹ̀mọ́ àwọn òkè ìdá kan nínú mẹ́ta ti pọ̀ jù ajẹ́ ikpe kò burú ikpe ká yọ ìdá kan nínú mẹ́rin ẹ̀yin sì ti mọ̀ pé ìdá kan nínú mẹ́rin kọ́ ó kéré sí ìdá kan nínú mẹ́ta tọ́ eléyìí nǹkan kan ni tọ́ ẹ kó ti yé lọ́dọ̀ àwọn olùmọ̀ tí ò sí ìyapẹnu nípa rẹ̀ pé nígbà tí ẹ bá pé bùbù zakat fún àwọn ẹni tó ṣe wípé àgbẹ̀bá làwọn ìdá kan nínú mẹ́ta tí ó ní zakat yẹn ẹ fi sílẹ̀ fún ìdá méjì nínú mẹ́ta lẹ́yìn ọ̀sẹ̀ kìíní lẹ́gbà ilé ìjọba kò sí nínú zakat nǹkan ọ̀sìn kò sì síbẹ̀ fún zakatu tówó kò sì síbẹ̀ fún zakatu káràkátà kí ló wá mú bẹ́ẹ̀ wà nínú zakatu àǹfààní oko oná láti sọ yẹn nítorí pé zakatu àǹfààní oko níjọ́ tẹ̀yìn wá pé bùbù kí ni tí ó lè já àǹfààní oko yìí í máa pẹ́ sígbà tí wọ́n yọ zakat ìgbà tẹ̀yìn wá wò ìgbà tó bá ti bẹ̀rẹ̀ sí ní jiná tó bá jẹ́ pé sòní. So gbà tó ti bẹ̀rẹ̀ sí ní gbó tó bá pé oúnjẹ wóró ni gbà náà lẹ́yìn ó wá wò ó tó wọn ò sì ní yọ zakat ó dìgbà tí èso yẹn tó bá bẹ̀rẹ̀ sí ní di dàbínù gbígbẹ tí rinabu tó di zabib tí àgbàdo tó di pò le ó ti tó fi roka tí jéró tó ti tó jẹ lóúnjẹ ìgbà náà ni wọ́n tó yọ zakari wọ́n á wòye ìgbà tó lè wà láàrin ìgbà tẹ́yìn tí wàá fojú pé bùbù rẹ̀ sí ìgbà tí zaka tó jẹ́ yíyọ gbogbo nǹkan ló lè ti ṣẹlẹ̀ gbogbo nǹkan ló lè ti ṣẹlẹ̀ ó ṣeéṣe kó pé àwọn ẹyẹ wọ́n ya wọnú oko yẹn wọ́n bà gbogbo àǹfààní oko jẹ́ fún ó ṣeéṣe kó pé àwọn olè wọ́n ya wọnú oko yẹn wọ́n jí gbogbo àǹfààní oko kó ó ṣeéṣe káwọn tata wọ́n ya wá. láti ibi tá a mà kágbára ọmọ ká wọn wọn jẹ gbogbo àǹfààní oko débì kan tó gbogbo eléyìí ìṣeré àfi àyè lẹ́lẹ̀ kó ṣeéṣe káwọn kan yọ ṣẹlẹ̀ torí rẹ̀ kọ́ mọ́ bàjẹ́ pé òfò tí n tà ní rí nǹkan fi dín nǹkan kan bẹ̀ ni ó ṣe ẹni tí ó gbin kò yẹn عتاب ابن أسيد رضي الله عنه قال أمر رسول الله صلى الله عليه وسلم أن يخرص العنب كما يخرص النخل ولا النبي صلى الله عليه وسلم قال كما فجك ببو عنب فيما báwo làǹfààní oko rẹ̀ sì fẹ́ èèlò ni wọ́n yọ ní zakati nínú rẹ̀ ńgbọ́ báyà gẹ́gẹ́ bí a ti ṣe máa ń fojú pé gbogbo pípọ̀ dẹ́bìnù tá a fi ní zakati nínú rẹ̀ ìyẹn ni pé alqawlu fil inabi kalqawli sí ìyàtọ̀ láàrin inab àti tamr nípa bá ti ṣe máa pè bùbù bí wọ́n ṣe lè pọ̀ tó táàfin ma kí ni wọ́n yọ nínú wọn ní zakat kò sí ìyàtọ̀ láàrin inab àti tamur ṣùgbọ́n a kàn pè bùbù rẹ̀ lẹ̀ ní ìgbà tó wà ní inab ni o ṣùgbọ́n ìgbà tá a yọ zakat rẹ̀ sí yọ jẹ́ ìgbà tó bá ti di zabib ìgbà tó bá ti di zabib a sì ti mọ̀ pé ni ẹ̀gbẹ́ inab ní ìgbà tí ó wà ní tútù tó lómi nínú wọ́n máa ń pè ní inab èso àjàrà nígbà tó bá di pé èso yẹn bá gbẹ orúkọ rẹ̀ máa ń jẹ́ zabib ṣùgbọ́n láti ìgbà tó ti wà ní tútù láti fojú pé bùbù rẹ̀ pé ó tó báyìí ṣé tó bá gbẹ tẹ́ yóò tó bẹ́ẹ̀ mọ̀ kò ní tó bẹ́ẹ̀ o torí tó bá ti gbẹ yóò kanko ni yóò gbẹ wankoko ni torí di eléyìí báyìí lẹ́yìn ìgbà tí wọ́n bá kó àǹfààní oko yun tán gẹ́bẹ̀ náà ni dẹ̀bínú nígbà tó bá wà ní tútù ó máa ń tóbi ju ìgbà tó bá gbẹ lọ so nígbà tí ń gbẹ yóò máa kájọ tí wọn náà bá mú dẹbìnú tó ti gbẹ tó bá mú lọ́wọ́ á rí bó ṣe kájọ so gbogbo ètò òrìtọ́ tẹ̀ sínú tó ṣe kíní kí kájọ ni nígbà tó wà ń tútù gbogbo ẹ máa ràn wọn ní bí olóyún ṣùgbọ́n nígbà tó bá di pọ́ gbẹ tán yóò máa ká yóò máa ká yóò máa gbẹ so ó dájú pé nígbà tí wọ́n wọ́n tó fojú wọ́n ní tútù ọ̀pọ̀ pípọ̀ ju bí ṣe máa dà lọ nígbà tí ó bá gbẹ torí di eléyìí báyìí tó bá jẹ́ pé èso bá ní tó máa sọ pé kó fi ìdá kan nínú mẹ́ta sílẹ̀ nígbà tó ń fojú pé bùbù rẹ̀ kọjá pé ọ̀wé tó kù ni wọ́n yọ zakatu rẹ̀ ó nítumà nítorí pé ńgbà tó bá gbẹ tán kò ní tó ń tí àfojú wò nígbà tí àkọ́kọ́ wò nígbà tó wà ní tútù torí ẹ̀ tó bá wá ṣe pé bó ṣe wà ní tútù tẹ ẹ̀wọ̀n tẹ ni yóò tóye múdù báyìí ni tó bá gbẹ tán kò mà ní tòmá kò ní tòmá rárá torí rẹ̀ níbi tó ti jésù á fi ìdá kan nínú mẹ́ta sílẹ̀ láì fi sára ń tà pé bùbù àní fi sára ń tà pé bùbù nígbà tá a bá fẹ́ yọ zakat kò ní wọnú ẹ̀ nítorí pé tí bá gbẹ yóò fúnro yóò kéré sí iye tẹ́ ẹ wò tẹ́lẹ̀ ìgbà sì jẹ́ pé múdù la fẹ́ fi wọ́n nǹkan Igba àwọn kà tó bá fẹ́ fi gbá àwọn kà tó fẹ́ fi wọn oúnjẹ tútù ó yàtọ̀ sí tó bá fẹ́ fi wọn oúnjẹ tó ti gbẹ torí ẹ oúnjẹ tó tútù ẹni tí kó sínú gbá lọ títí igbá ò ti kún ṣùgbọ́n tó bá di pọ́ gbẹ tán ẹ kó sí títí ṣùgbọ́n tó sì jẹ́ pé kìí ṣe wíwúwo ni wọ́n ní ká wọ̀n pípọ̀ ni wọ́n ní ká wọ̀n iye máa pọ̀ kó tó gbẹ tọba gbẹta ìkèrè ni torí de eléyìí tó bá ń fìdá kan nínú mẹ́ta sílẹ̀ nínú ìjọ jésù tẹ ẹ sì máa ń tí wọn yọ zakat rẹ nítorí ìgbà tá a bá padà wá yọ zakat á rí i pé gbogbo nǹkan yẹn ń kọ́ yóò ti fún ro eléyìí jẹ bó ṣe jẹ mbẹ. sọ eléyìí túmọ̀ sí pé ìwọ tí wọ́n wo ńlọ yọ ní zakat kò túmọ̀ sí pé ẹ̀kan náà lọ yọ zakat rẹ̀ kò túmọ̀ sí pé ẹ̀kan náà lọ yọ zakat rẹ̀ tọ́ àdìsí tó tẹ̀lé lẹ́yìn ó ní ṣe pẹ̀lú zakat alḥuli alḥuli òun náà ní nǹkan ọ̀ṣọ́ nǹkan ọ̀ṣọ́ táwọn obìnrin máa ń lò eléyìí tó ṣe pé wúrà tàbí fàdákà ni wọ́n fi ṣe níjọ́ wọ́n fi gold àbí silver ṣe nínú nǹkan ọ̀ṣọ́ táwọn obìnrin máa ń lò ǹjẹ́ zakat ń bẹ ń bẹ àbí ò sí zakat níbẹ̀ àwọn àdìsí wa tó tọ́ka sí pé zakat ń bẹ ń bẹ nígbà táwọn àdìsí míì wá táwọn tọ́ka sí pé kò sí zakati níbẹ̀ àwọn ẹni tí wọ́n sọ pé zakati mbẹ́mbẹ́ àwọn àdìsí tí al-Hafiz ibn Hajar tó mú wá níbí òun làwọn àdìsí táwọn fi sẹ̀rí láti fi sọ yìí pé zakati jọ̀ràn yàn níbẹ̀ wàyí o kò sí ìyapa láàrin àwọn onímímà lórí wípé tó bá ṣe pé wúrà àti fàdákà a ní wọn fún títà ni bàbá a ní wọn fún mímọ yáyàn lónìí pé zakati ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o tá a bá ní fún títà a máa yọ zakati rẹ̀ tabasi ni fún yíyá àwọn èèyàn lò zakati ń bẹ nu owó tá à ń bá ń pa ń bẹ tọba pé ní sọ ṣùgbọ́n ìtẹ́sí ìyapẹnu nípa rẹ̀ ni pé ká ní nǹkan ọ̀ṣọ́ tí wọ́n fi gold àbí silver ṣe kó sì jẹ́ pé ọ̀ṣọ́ là ń fi ń ṣe sáà yọ zakati ń bẹ àbá àní yọ zakati ń bẹ ọ̀sọ́là fi ń ṣe yẹn ìyẹn fẹ́ni tó tọ́ fún láti máa fi irú rẹ̀ ṣe ọ̀ṣọ́ ṣùgbọ́n ẹni tí ọ̀tọ́ sí pé kó fi irú rẹ̀ ṣọ̀ṣọ́ òun gbọ́dọ̀ yọ zakat rẹ̀ kọ́dà kó máa fi ṣọ̀ṣọ́ ìyẹn gẹ́gẹ́ bí àwọn ọkùnrin tọkùnrin bá láwọn gold àti silver tóun náà fi ń ṣọ̀ṣọ́ sẹ́wọ̀n pé kò tọ́ sí kó fi ṣọ̀ṣọ́. So -so ohun ọ̀bọ sábẹ́ ìyapa tó lè wà ń bì pé sáyọ zakati rabaa níyọ torí pé la yajuzu lahu at-tahalli bi huliyyi adh-dhahabi wal fidda torí rẹ̀ az-zakatu tajibu alayhi ala ayyati hal ọba àmà fi sọ̀sọ́ ọba àmà fi sọ̀sọ́ ọba ti ní gold lọ́kùnrin silver tó pọ̀ tó yẹ òṣùwọ̀n 20 dinar àbí mi ata dirham ọgbọ́dọ̀ sekeni ọgbọ́dọ̀ yọ zakat wọn. tọ́ jáwọn obìnrin wọ́n máa yọ zakat àwọn gold tí wọ́n ní àbí silver yíyọ zakat àtà yọ zakat wọn náà ó tún ní í ṣe pẹ̀lú pé ń tá níyẹn ó ti pọ̀ tó ń téèyàn ní téèyàn fi yọ zakat gẹ́gẹ́ bíi kéèyàn ní seventy grams of gold so ó ti tó ntẹ̀yàn ní tẹ̀yàn fi yọ zakat gbogbo oge wọ́n sì fi ń ṣe ṣe yọ zakat rẹ̀ abẹ́ ni yọ zakat rẹ̀ kéèyàn ní four hundred and sixty grams of silver ó ti tó ntẹ̀yàn ní tẹ̀yàn fi yọ zakat but gbogbo ẹ̀ oge lobìnrin yìí fi ń ṣe ìyapa ẹnu wà láàrin àwọn olùmọ̀ nípa akọ́sá yọ zakati rẹ̀ àbá ni yọ zakati rẹ̀ gbàtí apá kan nínú wa wọ́n sọ pé tajibu zakatu fil huli ọ̀ràn yẹn ní ká yọ zakati nínú gold àbí silver tá a fi ń ṣọ̀ṣọ́ kò bá jẹ́ pé ìyàn ọrùn ni wọ́n fi ṣe àbí ẹ̀gbà ọwọ́ àbí worowóró ẹsẹ̀ àbí yẹtí àbórùka àbí eyín ni obìnrin kòbò gbogbo eléyìí báyìí wọ́n yọ kíni wọ́n yọ zakati rẹ̀ lórí ọ̀rọ̀ àwọn tó ní zakati jọra yẹn bẹ kódà ó lè jẹ́ pé wù wọ́n fi dá gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé wọ́n a máa fi gold wọ́n a máa fi dẹ́wù wọ́n a máa fi ṣe sinmi wọ́n a máa fi ṣe kọ́mú wọ́n máa fi ṣe oríṣiríṣi nǹkan nítorí ìgbà tí wọ́n náà bá rìn jìnnà ó rí àbùké so gbogbo nǹkan yìí kò sí ètò wọn gold sí gbogbo àwọn nǹkan wọn ti tó grams ṣé yọ zakat bẹ́ẹ̀ ni lórí ọ̀rọ̀ apá kan nínú àwọn ni yọ gbọ́dọ̀ yọ zakat rẹ̀ zakat rẹ̀ sì jẹ́ rubu'ul ogójì àwọn ètò pọ̀jù nínú àwọn olùmọ̀ ṣẹ̀ríya láwọn malikiya shafi'iya hanabila àwọn sọ pé rárá kò sí zakat nínú xuli kò sí zakat ń bẹ àyàfi tó bá wù ẹ́ láti fi nǹkan kan ṣe sàrà tọ àwọn àdìsí tí ibn hajar muhammed. láì jẹ́ kó mẹ́rin àwọn olùmọ̀ tí wọ́n sọ pé kò sí zakatu ń bẹ̀ wá ó ń ṣe àfihàn pé ohun tóun náà ṣàlẹ́sà ni pé kí ló wà ń bẹ̀ zakatu wà ń bẹ̀ torí ká sọ ẹ̀rí àwọn kan ká má mẹ́rin àwọn yòókù wa ó ń túmọ̀ sí pé ètò àwọn amúnu àfẹ́ yọra wa lẹ́nu pẹ̀lú mímọ amúta àwọn míì wá pé ẹ̀ tún gbé yẹ̀wò síra àwọn kílẹ̀ ń gbé yẹ̀wò ṣùgbọ́n ìtọ́kàn tí wàá balẹ̀ sí ni pé kò sí zakat mẹ́ kò sí zakat nínú àwọn gold àbí silver tóbìnrin ní xọ́ọ̀sọ̀ obìnrin nìkan yàtọ̀ sọ́kùnrin o ẹ̀hẹ́n ọkùnrin tó nígbà kóló tó náà kó góòlù bẹ́ẹ̀ kó gbogbo ẹ bẹ́ẹ̀ gẹ́gẹ́ báwọn kan ṣe máa ṣe adúpẹ́pẹ́ yìí ò bẹ́ẹ̀ síbẹ̀ tí wọ́n mọ kó góòlù ọrùn wọn máa kó góòlù ọwọ́ kódà lómi tó fi worowóró sẹ́sẹ̀ yóò tún kó ka góòlù sọ́wọ́ lórí pé kíni ó kú ká fi etí etí wọn láwọn tún ti fi etí gan subhanallah abẹ́rẹ́ nǹkan mẹ́wọ́ so eléyìí tó bá yẹ kọ́kùnrin lónìí ọyọ zakatu rẹ̀ kò sáwà wíkà tí wọ́n lè rí wí ṣé tọkàn tí wàá balẹ̀ sí ni pé kò sí zakat mẹ́ tó wàá ti jẹ́ lílò kò sí zakat mẹ́ torí ẹ̀ gbogbo àwọn àdìsí tó ń mú wáyé àwọn olùmọ̀ fèsì fún wọn fèsì fún yín pé ó ṣeéṣe kó pé láti bẹ̀rẹ̀ zakat jọ̀ràn ẹ̀ lórí àwọn gold tí wọ́n bá fi ń soge tí wọ́n fi ń ṣe ọ̀ṣọ́ kó pé lẹ́yìn ọ̀rẹ́yìn ṣẹ̀rí àparẹ́ àbíkọ́jọ́ yìí pé wọ́kọ́ ìrù àìníyà àwọn òfin yẹn ní í ṣe pẹ̀lú àwọn èèyàn yẹn pàtó ni yàtọ̀ sí gbogbo èèyàn yòókù wàlúwọ́kọ́ ìrù àlàìníyàtú làrúmú màfíhà àwọn nǹkan tó bá ń ṣẹlẹ̀ sáwọn èèyàn kan pàtó àyè lò lórí gbogbo èèyàn torí ẹ̀ ló ṣe jẹ́ pé èyí táwọn aṣọ àlẹ́ kò sí zakat nínú gold àbí silver tóbìnrin ní tí fi ń ṣọ̀ṣọ́. àdìsí alákọ̀ọ́kọ́ ló wá látọ̀dọ̀ amúr ibn shu'aib látọ̀dọ̀ bàbá rẹ̀ látọ̀dọ̀ bàbá bàbá rẹ̀ ọlọ́run kó yọ́nú sáwọn méjèèjì torí pé bàbá rẹ̀ àti bàbá bàbá rẹ̀ sàhábà ni wọ́n. ike obìnrin kan o atati nabiyya sallallahu alayhi wa sallam ó wá bá nabi muhammad sallallahu alayhi wa sallam wa àtòun atọ rẹ̀ bìnrin wa fi ha masakatan min dahab ẹgbẹ́ méjì tí fi gold ṣe ó sì ń bẹ lọ́wọ́ ọmọ yi bìnrin yìí meji ọwọ́ méjì fi gold ṣe ó ń bẹ lọ́wọ́ ọmọ rẹ̀ yìí fi bọ́ ọmọ sóge eri ẹ̀rí nǹkan mẹ́wọ̀n ni wọ́n ṣe rí wọ́n fẹ́ kẹ́ ẹ obìnrin ni ọmọ yìí bó wọ́n sì rí ẹ̀gbà ọwọ́ tó wà lọ́wọ́ rẹ̀ náà ètò bá mọ àkọ jọ náà ní sọ òdo yẹn náà wọ́n sálù ọmọ kékeré fẹ sálù àlá náà kò bàlágà sá kò haa kò tí wàá bàlágà sáwọn ọmọ tẹ́yìn ń bojú fún lónìí ti bàlágà. so ni pé hijab máa lò ó ní í ṣe pẹ̀lú ti dépò pé ọmọ yẹn ti dàgbà débi pé àwọn èèyàn ọmọ ní interest nínú irú rẹ̀ gbà náà ní ìjáàbù ṣe kí ni lọ́pàá dandan. àmọ́ ọmọ rondo kan ọmọ roboto kan ọmọ kínkínní kan àbà dèmíàdà ọmọ rondo ọmọ rìndìtì ní wọn bójú lẹ́ńbó gbogbo ẹ̀ fún fọwọ́ gòlù gòlù ni wọ́n ń pele yẹn wọ́tọ̀tọ̀rọ̀f ìtayọ ẹnu àlànà nítorí pé gbogbo eléyẹn olúmọ ń bí pé gbọ́n ọba yá irú àwọn ọmọ bẹ́ẹ̀ ńkọ́ àwọn náà wọ́n yà nǹkan ẹ̀sìn lélẹ́yìí kìí ṣeré torí pé ńgbà mi ìjọba ti lé lálejò gan ẹ̀yin náà lẹ́ fi kórìíra ẹ̀sìn sáwọn ọmọ yín lọ́kàn gbọ̀ báyà ẹ̀yin náà lẹ́ fi sáwọn ìyàwó yín lọ́kàn gbọ̀ báyà tó ń torí ẹ̀ sẹ́dédó wọ́kọ́rìbù torí ẹ bímítìlì hàdà fẹrùmù iyyakum wal gulu irú òkò kéékèèké yìí ní ká ẹ máa fi sọ ibùsọ̀kù ẹ ṣọ́ra fún ìtayà ẹnu àlà bọ́ọ̀ wọn ṣe rí iyùn tí ẹgbẹ́ ọwọ́ tí ń bẹ lọ́wọ́ ọmọ lọ́rọ̀ ọmọ rìn ta ni ń wò àfìgbà táyé dàrú láwùjọ yìí tẹ́gbẹ́ pọ̀ ọmọ ọdún méjì wọ́n rẹ́pọ̀ ẹ̀ ọmọ oṣù mẹ́fà mẹ́fà wọ́n rí pọ̀ ẹ̀ ah a'udhu billah òní dáa fún ṣekúṣe àtàwọn ṣekúṣe ọmọ oṣù mẹ́fà ọmọ ọdún méjì wọ́n á ló ń kàn rí pọ̀ ẹ̀ pápápá ni pé owó ló ń fi ń wá a'udhu billah òní dáa fowó fò wọ́n á ń ba yí àwọn ọmọ ọlọ́mọ ẹ jẹ́ nítorí pé tí àdámọ̀ ọ̀bá ti doríkodò àà ó níbi tóbìnrin ọ́ dàgbà dé kó tó di pé ń wu ọkùnrin àbí bẹ́ẹ̀ kọ́ ni kódà obìnrin kan ọkùnrin kan wọn gbọ́dọ̀ jọ wà níbi kan àfi kí ṣètọ́ni ó sì kẹta wọn yọjọ obìnrin yọjọ obìnrin àmọ́ ọmọ rondo ìlọ́wọ́ àbíkọ́ ṣètọ́ni ó sì kẹta àà gòlúwò lélẹ́yìí eléyìí ṣe imra'a bíntúnù bíntún àbí tífìlátún àbí òye wa ọmọ rondo màálíyìí ẹnìkan kan gbọ́ ọmọ rẹ̀ ọmọ ọdún kan ọmọ ọdún méjì ọmọ àti sàlámù aleykum bàbá ọwọ́ afẹ́ ṣe wà aleykum sàlámù bàbá rẹ̀ wà gbọ́ ọ̀rẹ́ dà sọ pé ọbòbìn lọ sóbìn wà lélẹ́yìí. àbí gòló ń ẹ̀ láàmú. so eléyìí túmọ̀ sí pé ká má jẹni tó yẹ pé àṣeréka àrékúndá yóò máa dá láàmú tó fi dípò fi àwọn àwàǹwára yẹn bẹ̀sìn jẹ́ tọ́ anabi sallallahu alayhi wa sallam orí lọ́ọ̀rẹ́ lẹ́yìn náà ẹ̀kọ́ mi tún wà ń bẹ̀ pa anabi sallallahu gẹ́gẹ́ bá àwọn ọkùnrin ṣe máa ń bá bẹ́ẹ̀ làwọn obìnrin máa wá bá ẹ̀sìn mọ̀kọ́ anabi sallallahu alayhi tóbìnrin bá wá bá ọwọ́ awádìí ń pa ọ̀rọ̀ ẹ̀sìn àbòsí wa kí ànábì ọkùnrin wa bá ọwọ́ awádìí ń pa ọ̀rọ̀ ẹ̀sìn àbọ̀ wa kí ànábì sallallahu alaihi so òṣìṣẹ́ tí wọ́n lè sọ pé ọdẹ nìkan àtànábì pọ̀ kékeré nìkan ayàn wọn lálẹ́ báwọn ọ̀daràn ṣe pọ̀ láyé sí àbí bẹ́ẹ̀ kọ́ ni ha ní ti sọ fún ẹ ẹ tó bá bí àwọn rẹ lérò pé bólú lọ mọlọdọ sheikh ni sheikh <laughs> torí pé sheikh yẹ ẹhẹ lẹsẹ màṣúmẹn àbí òye wa ẹhẹ torí gbà tí èsì pákútà bùjẹ àwọn alọsọdọ sheikh lọ sí kíni ganan rí ẹ mo mo ní kí n lọ bá wọn nájú náà ọlọ́ba anájú pé kíni so ẹ rí i pé anabi sallallahu alayhi wa sallam ó yàtọ̀ ó yàtọ̀ torí ẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ anabi ò tún ní dáwà pẹ̀lú obìnrin olóbìnrin tóró náà ní kọ́ alẹ́ kọ́ kò sì sí nínú ẹ̀kọ́ wípé ká tako ìtàǹbà àwọn èèyàn sọ la tanha an khuluqin wa ta'tiya mithlahu aarun alayka idha fa'alta azimu mẹjọ jẹ pé wọn lọọ máa sọ pé ẹ má ṣe báyìí ẹ má ṣe báyìí ẹ má ṣe báyìí wọn náà ló sì máa ṣe wọn nítorí pé àbùkù ńlá ni ó jẹ fún ọ tó bá pé nítorí ní kí wọn má ṣe ni wọn náà bá ń ṣe torí ẹlẹsìn náà anábì ọlọ́nà alukur'an tí wọn máa sọ fún wọn yìí pé wọn máa sọ fún àwọn èèyàn wọn yìí pé àwọn ọ̀jẹ́ni tí yóò yapa sí yín nípa táwọn ń sọ fún yín nítawọn bá ní kẹ́ ẹ ṣe àwọn náà ṣe nítawọn bá ní kẹ́ ẹ má ṣe àwọn náà ní ṣe torí rẹ̀ anabi sallallahu alaihi wasallam kọ mọ báyẹn pípé kò sí nǹkan kan tó dá anabi àtẹnìkan pọ̀ tánàbí sì fi kú àríkà àṣírí gbọ́dọ̀ ni wípé wọ́n fẹ̀sùn kàn anabi pé ẹ ìyàwó lágbájá gan ẹ gbígbà tó fẹ́ yàn lálẹ́ ńgbà kan ẹ a'udhu billah oorun oorun wàláhì so táwọn bá sì jọmọ lẹ́yìn ànábì lóòótọ́ sẹ́wọ̀n pé bó ṣe yẹ káwọn náà rí nu àbí òye wa kálukú kó jẹ́ kí ìyàwó tòun ó tóun o ọmọ àyàn ìyàwó rẹ̀ lálẹ́ wọ́n tún á sọ pé hàn lọ́dọ̀ táwọn tọkùnrin báwa tí ọba lálẹ́ kò social tóbìnrin báwa tí ọba lálẹ́ kò wáìsì a'udhu billah wọ́n ní nílùú táwọn bẹ́ẹ̀ ni sẹ́yìn pé mùsíbà mi mùsíbà wà khasara lóbìnrin ó fi gbọ́mọ wálé tó fi máa dáòt gbọ́dọ̀ ti wá ẹ̀yin náà lẹ́ni pé àá o etí tiwọ̀ ètò bíbáyò nítorí pé ńgbà tó bá jẹ́ pé ìlẹ̀ bá legalize kóbìnrin ọmọ ẹ̀yìn àlè sẹ́yìn pé anything can happen ìlẹ̀ legalize káwọn ọkùnrin náà ọmọ ẹ̀yìn àlè anything can happen torí ẹ̀ àwọn àwùjọ báwọn àwùjọ tó dọ̀tí àwùjọ tó dọ̀tí kọ̀tọ́ kò tiẹ̀ ṣe gbọ́ tí ìbá tẹ̀sí kórí èèyàn gan bá tiẹ̀ wá dàrú àwọn kan ń bẹ tó tuntun tẹnìkan ọ̀fọ́kàn rì oníkòwù ọ èyí tẹnìkan tó ń wá ń jókòó tí gbogbo gbà yọ̀ọ́ á ló wù ọ ọ́ dájú pọ̀ gbádùn sọ́hàn ọ̀lẹ́lẹ́ torí ẹ̀kọ́ náà sànù wa o. so lẹ́yìn náà wọ́n sọ pé ìwọ kẹsì kó legalize eh, káma yanra ni láìlè kíní ká a'udhu bi ọ̀tọ̀ wọ́n sọ pé bi sá làákín kí ló dé tí àbúrò rẹ ti ń bọ gbélé pẹ̀lú ìyàwó rẹ yàrá kan àbọ̀lẹ́sì gbà o sì legalize káma láìlè torí ok ìgbà rẹ ń gbé pẹ̀lú fa pẹ́yẹ pé ní àwọn wákàtí ti gbẹ̀yìn làwọn máa wọlé àbí òye wa ó sì lè lọ fa kò ní sẹ́ gbé ọ lọ sí kò ọ lọ lọ́jọ́ méjì mẹ́ta ìyàwó wa ń kóra tì í ń bara jẹ́ pẹ̀lú ọkọ̀ wa lò ní pẹ̀lú àwọn tí ń páàkì pẹ̀lú òun lé báyìí ọwọ́ ń bínú ọwọ́ sọ pé after all is he, is, is he not my young brother ẹ a'udhu billah ẹ mọ̀ pé musiba ni ẹ ẹsìn máa ń dáná bí sallallahu alaihi wasallam ti sọ nígbà tó ní ọkùnrin kan kò gbọ́dọ̀ wọlé tó obìnrin kan dáì jẹ́ pé onítìyìn jẹ́ maharamu fóbìnrin àbọ́kọ rẹ̀ àfi kí àṣetọ́ni kó sì kẹta wọn iyyakum wad-dukhul ala an ẹnìkan á a àfàrà ayíta alḥamu ya Rasulullah àwọn ẹ̀gbọ́n àtàbúrò ọkọ o tí wọ́n lè máa wọ ọ̀dọ̀ ìyàwó ẹ̀gbọ́n wọn ìyàwó àbúrò wọn ẹ alhamul maut àwọn kú nìyẹn àwọn ẹ̀gbọ́n àbábúrò ọkọ ikú nìyẹn pọlùkọ yìí náà ti máa bó ṣe jẹ kú nítorí àwọn àbúrò rẹ àtẹ̀gbọ́n rẹ ní tí wọ́n máa pè wọ́n fún ìyàwó rẹ làwọn ọkọ rẹ àwọn ọkọ rẹ nù ah, ọkọ mélòó lọ́wọ́ á fẹ́ ẹ sì rí i pé lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn ẹ̀gbọ́n àbábúrò ọkọ yẹn wọn kì í tisẹ̀ wọn kì í tira láti jalu ìyàwó ẹ̀gbọ́n àbábúrò wọn in any condition bá àmọ́ bọ́ra alẹ̀ kò bá àmọ́ wọ́sọ kò bá àmọ́ para kò bá àwọn kékeré ni ebi ìyàwó ẹ̀gbọ́n wa ni. àbọ̀dá alágbádá ti ẹsẹ̀ dùn mí ẹ ẹ sì jáwọlé bá ìnìkè ni ebi ìyàwó wa ni ọ yóò tún lọ fọ́kọ lọ́rùn ọ̀daràn. so nítorí pé ẹ lè máa fojú fo pé kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ kò sí ìdí tó fi jẹ́ kùnù. a sì ti rìn lọ́pọ̀lọpọ̀ náà obìnrin aláìlórí lọ́ọ́ tí wọn máa sọ kpókù díẹ̀ tó wọn sàlàyé fọkọ òun ewu àti ewu gan ní tiẹ̀ nínú àwọn ọmọ márùn tó ń bí àwọn ewu níta àwọn àbúrò rẹ̀ subhanallah abẹ́rẹ́ nǹkan mẹ́wọ́ Tọ torí délé ká dínà sí ìbàjẹ́ o ìbàjẹ́ o téèyàn bá kà á kún kó fi rora wò kó fi rora ọmọ ẹnìkan ló ń bá ṣe zina kò ní wù ọkùn ọba ọmọ rẹ ṣe zina o ẹ̀gbọ́n ẹnìkan ló ń bá ṣe zina kò ní wù ọfẹgbọn rẹ pé wọn máa bá ṣe zina o àbábúrò rẹ àbí mọ́mì rẹ àbá àǹtí rẹ ẹ́ àbá àwọn relatives rẹ kò ní wọ́n ṣe wá ń bẹ́ẹ̀ lómi ṣe zina àbẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ sẹ́yìn kó lórí à ń ṣe zina à ń ṣe zina náà lọ́pọ̀lọpọ̀ fi yọ ọmọ ta ní tí ó tètè sọ ẹ̀dọ́ ọmọ ta náà ni. ìdá ó ti ń ṣe zina àbí ó sànà láti máa ṣe zina ó wà ìdí tí gbogbo yẹn fi ya counterfeit nù ẹ̀ńtọ́ bẹ́ síta ní kí ni wá zina ẹni tó ń náà rìn tí ń gbójú òkè kékeré ni kí làwọn bàbá ń ṣe táwọn náà lè ṣe wa kó náà ti àwọn tí wọ́n bá rí tí wọ́n rí rìkúrì tí wọ́n tẹ́jú àwọn ò tí ì wọnú sáfúòfò ọlọ́run níjẹ́ wọn wọ̀ ha torí ẹ gbogbo tí ọ̀dà ẹja máa jìnnà sí jama. anabi sallallahu alayhi wa sallam ẹ̀kọ́ tuntun bẹ́ẹ̀ ń bí ni pé obìnrin yẹn anabi wa ń pé kí méjì ti ń bẹ ní ọmọ yìí báyìí zakatu obìnrin yẹn ní rárá o zakatu anabi sọlọlá àṣàlà ni ọdà sọ wù ọ pé tó bá ti jọ pé ndà kìyàmà kọlọ́n ó fi ẹ̀gbà ọwọ méjì tọ́jẹ́ ti kó fi a obìnrin yẹn yà sọnù ẹ yà sọnù kálukú bá sinmi. ńgbà tí obìnrin yẹn lọ wọn ni òní mú dúkìá anabi ọmọ ni ọ sọnù kò ọjọba ṣùgbọ́n àwọn olùmọ̀ sọ pé ṣe bá sọ́ọ̀nù ní sọ́yọ̀ zakatu rẹ̀ ni mo rò pé yé wa <laughs> àwọn tó sọ pé kò sí zakatu ṣe bá sọ́ọ̀nù ọ̀sọ́ọ̀nù gbà tí ò so kálọ̀s. so eléyìí jẹ́ báwọn ẹ̀kọ́ tuntun bẹ́ẹ̀ ni pé gba anábì bílẹ̀ rẹ̀ ọ̀dà àwọn àbí ọ̀dà àwọn ṣé ẹnu ló fi dáhùn àbí mú ẹnu ni àdìsí yẹn ọ̀nbẹ́nu àwọn ẹ̀rí tẹ́ máa lò lórí pé ohun obìnrin kọ́ yẹsẹ o ọkan nínú àwọn àdéhìí púpọ̀ pé ńgbà táwọn nàbí ń bá obìnrin sọ̀rọ̀ táwọn obìnrin bá nàbí sọ̀rọ̀ ṣé mú wọn fi wa sọ pé sawtul mar'ati awra ńbọ̀lẹ̀ tìrì àdéhìí o wọ́n rò pé wa aha torí àwọn táwọn nàbí máa bi léèrè ọ̀rọ̀ àtàwọn tó wá béèrè ọ̀rọ̀ ṣé mú wọn fi ń bi ni ìbẹ́ẹ̀nu náà ni náà ni tó kọ́ ọ máa dún kọ́ ọ máa lẹ́hùn àbí òye wa eléyìí lè dá wàhálà lẹ̀ wáyé o kódà gan bí kálukú bá ṣe pè gbèsè ayé níná yìí ṣe gbogbo ìgbà náà ló nítumọ̀ kóbìnrin ọmọ díhùn fọkọ rẹ̀ pé kíni mo rò pé yé wa ayé bọ́ọ̀ lọ yàgò lọ́nà kí n lọ yìí wọ́n máa dín ẹ jẹ́ wọ́n ní wọ́n fẹ́ jẹ́ ké pé sọ́ńtọ́ fẹ́ sọ́jọ́. torí pé gbígbèsè ayé bá ṣe rí fún kálukú ló lè gba rubbish láàyè ló lè má gbà láàyè láàrin obìnrin sọ́kọ rẹ̀ gan àwọn ẹsẹ̀ tí wàá sọ pé obìnrin olóbìnrin kan wọ́n máa bọ́ sọ̀rọ̀ kan wọ́n máa kékeré ni nítorí bá fẹ́ sọ ní ọ̀sọ́jọ́ bàbá lọ́rọ̀ sọ bó ṣe ń kẹ́nu mi ọ̀bọ̀ wájú jọ ah, torí pé ọmọ dínà bàjẹ́ ẹni tí bàjẹ́ bá ń bẹ lọ́kàn rẹ̀ ẹnu náà lẹ́tì máa mà sòǹgbà tó bá na ọ̀rọ̀ yẹn sílẹ̀ òun náà fẹ́ tíráì rẹ ni wípé bóyá wọn náà ń fẹ́ sàmú bàbá wa ti rí kékeré ni ó rí kékeré kí àlùn gan ni ó yí òun padà kékeré wọn tẹ láàrin so torí di eléyìí Islam ọ̀ sọ pé ohun obìnrin jẹ́ wò ṣùgbọ́n nǹkan tí Islam sọ ni pé ẹ má lẹ́wọ̀n lọ́nà tí àwọn ẹni tárùn ń bẹ lọ́kàn wọn fi máa wá rò pé àwọn lè rọ́nà lọ lára yín tẹ́lẹ̀ yìí ni torí ẹ̀ obìnrin gbóhùn rẹ̀ bá wá ṣe hòhò kò túmọ̀ sí kọ́ bọ́ síwájú àwọn èèyàn kọ́ máa pariwo àbí òye wa torí káwọn ẹlòmíín náà ó tún gun ẹsẹ̀ eléyìí náà pé after all wọ́n lòun wá ṣe hòhò therefore ladies and gentlemen pé kìnnì eléyìí ò sí fóbìnrin wọ́n nílé ẹnẹ́hẹ́ laysat min ahlil mubaraza kò sínú àwọn ẹni tí gààyà síwájú èèyàn máa sọ̀rọ̀ èdè ìnù tó fi jẹ́ pé nígbà kóbìnrin ó ṣe lè máa mú fáwọn ọkùnrin àtàwọn obìnrin táwọn kan sọ ipò obìnrin nìkan ló lè ṣe ìmáàmù fún yàtọ̀ sí ọkùnrin àti obìnrin tíjẹ́ máa bá jọkùnrin àti obìnrin àbọ̀kùnrin lásán kò lè ṣe ìmáàmù ìdínú láti sọ pé kò ní í ṣe adhan kò ní pèpè fún sọláàt tó bá jẹ́ pé wọ́n fẹ́ pèpè generally fún gbogbo èèyàn pé kí wọ́n á ṣe sọláàt àwọn akóhùn àtàwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ wọ́n fẹ́ ṣe sọláàt tí sì ti wà ń bẹ̀ tí ò sínú pé à ń pariwo lórí gbòǹgbò nǹkan kò sí wàhálà torí ẹ̀ náà la sọ pé ibi tó má ti ní gbòǹsókè nù sẹ́ríà gbígbóhùn sókè tọkùnrin òní kò gbé e títí dé gbogbo ibi tí nọ́mbà ó ti tán ṣùgbọ́n tóbìnrin kó gbé sókè lọ́nà tó yẹ pé ọ̀rẹ́ rẹ̀ bìnrin tó jókòó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ nìkan gbọ́ ẹnì kẹta sì kò ní gbọ́ ẹnì kejì ọgbọ́ ẹnì kẹta ò ní gbọ́ gbígbóhùn sókè obìnrin tó eléyìí jẹ́ nítorí ká mójútó ń bẹ̀ tọ́ eléyìí jẹ́ àdìsí báyìí ilé ìjọba fi ń sẹ̀rí lórí pé zakat ń bẹ nínú nǹkan ọ̀sọ́ obìnrin. ẹgbẹ́ àmì tí wọ́n lọ́tọ̀dọ̀ Ummu Salama radiyallahu anha qalat annaha kanat talbasu awdakhan min dhahab. wọ́n ní Ummu Salama ó ní nǹkan ọ̀sọ́ kan tó ṣe pé wúrà ni wọ́n fi ṣe é nǹkan ọ̀ṣọ́ kan tó máa ń lò tó yẹ pé fàdákà ni wọ́n fi ṣe fàdákà ni wọ́n fi ṣe ọ̀hún afunfun ó máa fi ń soge wọ́n sọ pé léyìí wúrà ni wọ́n fi ṣe ṣùgbọ́n awdah wadah àbí wadah nǹkan tó jẹ́ pé fàdákà ni wọ́n fi ṣe ṣùgbọ́n wọ́n lé léyìí gold ni wọ́n fi ṣe ń tiẹ̀. qalat ya Rasulullah anabi sallallahu alayhi wa sallam sọ pé akẹ́nzọ̀n hu ṣé ọrọ̀ pẹpẹ ọrọ̀ lélẹ́yìí tá a ti torí rẹ̀ jìyà bí. anabi ni sallallahu alayhi wa sallam idha uddiyat idha uddiyat zakatuhu falaysa bikanz tó o bá fi lè yọ zakatu rẹ̀ ajẹ́ pé èsì pẹpẹ ọrọ̀ tá a jìyà fún ẹgbà wáyé wọn tún fi sẹrí lórí wípé nǹkan ọ̀sọ́ obìnrin zakat mẹ́mbẹ́ ọ̀ ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú kó pé ní sọ́ọ̀bù àwọn olùmọ̀ọ́yẹ́ sọ pé rárá o tí wọ́n ní kò sí zakat wọn láti ti tọ́ka sí pé Ummu Salama ó ń kóró àwọn nǹkan oge yìí jọ ni ìdí nu tó fi wá gbé wá pé tọ́ ṣé. pẹpẹ ọrọ lélẹyìí tá a jìyà fún wọn á jẹ pé yẹtí kan náà á ní pẹpẹ ọrọ wọn rò pé yé wa gbé sí pẹpẹ ọ̀rọ̀ làwọn eléyìí tá a jìyà fún ìgbà tí òsì máa lò fóge lànàbí fi ni tọ́n bá ń yọ zakatu síbà tí ń tọ́ bá ní ọ yọ zakatu àbò ní yọ zakatu ọ yọ zakatu ha torí pé kò sí nǹkan náà àdìtì yìí tó sọ yìí pé Salama anha. Eh, nǹkan tó níyẹn nǹkan tó níyẹn ọ̀pọ̀ tó ní sọ́ọ̀bù kò sí kankan tó tọ́ka sí a sì ti mọ̀ pé kìí ṣe pé gbogbo nǹkan oge náà ni ẹni tó ní wọ́n yọ zakati ń bẹ̀ ni wọ́n yọ zakati ń bẹ̀ àfi kí nǹkan yẹn kó ṣe kíni ó pé ní hadith tó wá tẹ̀lé léyìí á rí i pé ó ń tọ́ka sí ọ̀kan nínú àwọn nǹkan tí a máa yọ zakati wọn tá àti rí látìgbà tí àti ń bọ̀rọ̀ zakati yìí bọ̀ òun náà ní káràkátà ṣùgbọ́n àdìsí yẹn ò fẹsẹ̀ rinlẹ̀ àdìsí yẹn ò fẹsẹ̀ rinlẹ̀ ìdí nu táwọn apá kan náà olùmọ̀ sọ pé ní táwọn bá ń rà táwọn bá ń tà kò sẹ́ẹ̀rì lórí páyọ̀ zakat rẹ̀ àwọn olùmọ̀ sọ pé ẹ̀rí wà lórí ẹ̀ torí pé at the end of the day owó tiwọn náà padà di kí ni gold tàbí silver torí rẹ̀ zakat gold or silver láàmú yọ fún gbogbo ọjà táwọn bá ń tà ọba àmọ́ta mọ́tò ọba àmọ́ta lé ọba àmọ́ta búrẹ́dì ọba àmọ́ta rú ọba àmọ́ta ẹ̀fọ́ tó rẹ bá ti owó ọjà rẹ tó bá ti pọ̀ tó ní sọ ayọ̀ zakati fún zakati kí láyọ̀ fún zakati gold àbí zakati silver eléyìí túmọ̀ sí pé zakati káràkátà ń padà ń di zakati gold tàbí silver torí rẹ̀ olùmọ̀ tó sọ pé kò sí zakati lórí ọjà tá ń tà ọ̀rọ̀ rẹ̀ ò ṣe déédéé o sẹ́wọ̀n kí gbogbo yẹn máa ti fẹ́ sá fún zakat kò sí nǹkan tá a ṣe ju kíkà máa kó ara jà lọ ọ̀rọ̀ rẹ̀ ò ṣe déédéé àdìtì ó fẹsẹ̀ rinlẹ̀ kò túmọ̀ sí pé ìdájọ́ tó mú wá kò lè fẹsẹ̀ nítorí pé kò fẹsẹ̀ gba bí àwọn ẹ̀rí mi ibn Jundub ọlọ́nàbẹ̀ muhammed sallallahu alayhi wa sallam máa ń pa wá láṣẹ anukhrija sọdọkọta mina lẹ́dí nu'iduhu lilbayi' lára gbogbo ní tá a bá kó kalẹ̀ fún àwọn ọjà tá a bá ní fún títà máa yọ zakat ń bẹ isnaduhu layyin ọ̀nà tó gbà wá ńkọ́ ọ̀lẹ̀ tọ́ ṣùgbọ́n ọlọ́run bá sọ pé. يا أيها الذين آمنوا أنفقوا من طيبات ما كسبتم ومما أخرجنا لكم من الأرض ولا تيمموا الخبيث منه تنفقون أنفقوا من طيبات ما كسبتم ولا نزلت في التجارة أنفقوا أي زقوا فما هي زكاة نينو àwọn أنت ẹ̀ tẹ́lẹ̀ yìí túmọ̀ sí pé ẹ̀rí yẹn fẹsẹ̀ rinlẹ̀ kò túmọ̀ sí pé kò sẹ́rí mi tó lè tọ́ka sí o. tọ́ bákan náà àdìsí tó sọ ike fil ibili sadaqatuha wa fil baqari sadaqatuha wa fil bazzi sadaqatu ayọ̀ zakatu ràkúnmí fún ayọ zakati màálù fún a sì yọ zakati oníkàràkátà fún oníkàràkátà òun náà yọ zakati rẹ o tọ alibazazu òun náà lẹni tó ń ta sọ yọ yọ zakati ti ń ta tí ń ta tó bá ti pé ní sọọbù yọ yọ zakati rẹ however kò sí ọ̀rọ̀ fún ẹ láti sọ wípé. So kọ́ ọmọ bá a máa yọ zakat ló ṣe ń tajà ń tiẹ̀ jẹ́jẹ́ ọ yọ zakat. ṣùgbọ́n o lọ́dọ̀ imaamu Malik ó ní oríṣi méjì ìlà wọn ní káràkátà nípa zakat. ẹnìkan tajirun mudir ẹnìkan kuma tajirun muhtakir tajirun mudir òun náà ló ní káràkátà gẹ́gẹ́ bí ṣe ń rà ní ń tà bí ṣe ń rà ní ń tà bí ṣe ń rà ní ń tà ọjà kìí pẹ́ nígbà rẹ̀ tí ó fi rì tà ilé ń pè ní mudir muhtakir òun lẹni tó ṣe kó ń tajà ìjọ tó lọ́nba tó kọ pé kó ń rà ní. wọ́n wá sọ yìí pé at mudir. هو الذي yutajiru في غير العقارات. aqarat olùdókòwò pé káràkátà tiẹ̀ kò ní í ṣe pẹ̀lú lé kò ní í ṣe pẹ̀lú lẹ̀ gbogbo nǹkan tó máa ń tà tí o bá ti jẹ́ lé o bá ti jẹ́ lẹ̀ wọ́n ń pè ní tajirun mudir àmọ́ tó bá jẹ́ lé tó bá jẹ́ lẹ̀ wọ́n ń pè ní tí wọ́n ń taru rẹ̀ ní tajirun muhtakir wọ́n ní tajir mudir bí wọ́n gba aworobo bí ẹni tí ń ta mọ́tò bí ẹni tí ń ta bàtà bí ẹni tí ta sọ bí ẹni tí ta fìlà bí ẹni tí ta provision òun ó ṣírò iye ẹjọ́ tí owó ọwọ́ rẹ̀ àti iye owó tó ní lórí igbá tó bá kọ́kọ́ pè ní sọ. So tọ́dún kan bá ti lè yípo déètì islam ni o tọ́dún kan bá ti lè yípo tí déètì yẹn tún dé yóò wòye tí iye owó ọjà tó wà látẹ òun àti ètò onílápò jẹ sósì tó ní sọ́ọ̀bù àbójú lọ àbí kò tiẹ̀ tó rárá tó bá tó ní sọ́ọ̀bù àbójú lọ yọ yọ zakat tí ọba tó ajẹ́ kò ní yọ zakat ọjà tí ó wàá sírò kése tó rà o kìí sì ṣe iye tó rò pọ̀ ń lè ta wọ́n jù iye tó rò pọ̀ ń lè ta dèrè tó kéré jù ni ó rò nítorí pé tó bá ṣírò iye tó rà ìyẹn jẹ́ ńbẹ́ńbẹ́ fáwọn masakin tí ó gba zakat tó bá sì ṣírò iye tó rò pọ̀ ń lè ta wọ́n jù ó pé òun ṣùgbọ́n jòló tó lè ó lè má rí tàbẹ́ ìyẹn jẹ́ ńbẹ́ńbẹ́ fún náà torí ẹ̀ ló sì jẹ́ pé iye tó rò pò ń lè ta pẹ̀lú èrè tó kéré jù ni ó sì rò gbogbo àtẹ̀ yọ mọ ayọ zakatu fún ti dé tìyẹn bá ti dé tówó yẹn bá pé ní sọọbù ṣùgbọ́n at-tajir al ẹni tó ṣe pé aláwo wọ́n lòun kò má mà wo wọ́n máa ṣùgbọ́n nature ti ń tà ní bí ẹni ti ń ta lé ti ń talẹ̀ sẹ́wọ̀n pé bí ọtọ́ lọ́nba tó mẹ́ni tó ra wá ni eléyìí ṣé tó bá tà tí ó yọ zakat ṣé zakat ọdún kan ni ọmọ yọ fún ni àbí iye ọdún tílẹ̀ yẹn ṣe láti jọ́ tó ti rò pé òun fẹ́ tà títí tó fi rí tà iye ọdún tílẹ̀ yẹn ṣe láti ìgbà tó ti ní fọ̀sẹ́ẹ̀lì kó tó di kó rí tà. Imam Malik oní ọdún kan wọ́n yọ fún péré o. àwọn ìmáàmù yòókù wọn ni yọ ọdún tó bá ṣe kú tó ta ewu lẹ́yìn rò pé ẹ torí pé àwọn ní ọdún kan <laughs> torí pé tí èèyàn ọba sọ́ra tí èèyàn bá ní yọ ọdún tó ṣe yọ zakat bí àwọn olùmọ̀ yòókù ṣe sọ. zakati le yọ o le kó gbogbo owó lọ ṣé ẹ mọ ìgbà tí ọjà yẹn lè ṣe tí ó fi jẹ́ pé zakati kó gbogbo owó lọ bíi kílẹ̀ yẹn ó ṣe forty years kó tó di pa àríta gbogbo ẹ̀ láyọ̀ ń zakati àbí ẹ̀ṣẹ̀ gbogbo ẹ̀ abásimi tó bá ṣe twenty years ìdajì owó a ò lè díẹ̀ torí ẹ inshàlá inshàlá tábà tí yọ zakat ọdún kan fún kò burú eléyìí jẹ́ ibi tá a fẹ́ dúró lónìí àtàrà eléyìí máa báwọn olùmọ̀tán sọ pé àníyọ zakat fún tá a máa rà tá ọ̀rọ̀ wọn sí dédé o eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ subhanakallahumma bihamdik. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك